gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì àràbà tẹlifíṣàn ẹ wò ó nǹkan ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ ti dójú ẹ̀ ọ̀pọ̀ àṣírí tú ṣùgbọ́n kí n tó máa tú nǹkan kí n tó gbé fọ́nrán wọlé fún yín mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáyé ibi tẹ́ lórí ọ̀fẹ́ tẹ́ ti ń wò wá ẹ káàbọ̀ sórí ìkànnì àràbà now ọ̀rọ̀ Mohbad ti dé àpẹẹrẹ ńlá kí ni mo sọ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ Mohbad ti dé ó ti débi tó tó nítumọ̀ dáadáa ìyá Mohbad ti fárígá ó ti ya kúò lẹ́yìn Wùmí <laughs> gbogbo tí wọ́n lò fún ìyá Mohbad ó ti ká kúò lójú ẹ̀ ṣé ń gbọ́ mi àbẹ́ ẹ̀gbọ́ wọ́n wá lọ rán èèyàn báyà Mohbad wọ́n lọ bẹ̀ pé kó jọ̀ kó má já sí rí tù ṣùgbọ́n nǹkan kan tún ṣẹlẹ̀ lálẹ́ yìí ẹ̀yìn èèyàn madam Bukky Jesse pẹ̀lú Karimo wọ́n parí ìjà <laughs> ṣé mọ̀ pé Yèyé Kudi true Yèyé Kudi ni Karimo gbà wá ṣùgbọ́n gbogbo tó ń rùn lẹ̀ ó ti tán ẹ̀yin èèyàn <laughs> end of the road dé Wùmí wá ń sá kolobá kolobá káàkiri end of the road fún Wùmí àṣírí tú gbogbo tí wọ́n ń bò bòbòbòbòbòbòbòbòbò ìyá Mohbad ti fárígá n tí wọ́n lò fún ìyá Mohbad bóyá jùjú ni àbí nǹkan míì ni o gbogbo ẹ ti kápò lórí ìyá Mohbad Wùmí wá ń sá kolobákolobà kiri bí Wùmí ṣe ń sá kolobákolobà kiri nìyábọ̀ Òjó náà ń sá kolobákolobà kiri wọ́n wá ń sá kolobákolobà kiri Ìyábọ̀ Òjó ti dágbẹnusọ àpàpàǹdodo fún Wùmí lẹ́yìn ìgbà tí Wùmí lọ bẹ̀ ya Mohbad tí ya Mohbad fárígá pé láíláí ayé yín ẹ mọ́ pè mí mọ́ ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ lónìí tó dùn mọ́ everybody nú ni pé Karimo wá sórí live show Madam Jesse Bukky tó tún wá tú ọ̀pọ̀ àṣírí ẹ̀yìn èèyàn ìjà ti parí o láàrin Madam Jesse Bukky Karimo Karimo táwọn èèyàn ń kọ̀ndẹ́mù kódà madam jesse bukki gan sọ pé ah òun kọ̀ǹdẹ́mù ẹ̀ ńgbà yẹn òun ṣe gbogbo ẹ̀ wọ́n ti bẹ̀ra wọn ìjà ti parí àti èyékúdé àti everybody sìn wọn ò jọ ṣiṣẹ́ papọ̀ ni àlọ́rọ̀ ti dojú ẹ̀ end of the road fáwọn tó pa Mohbad tẹ́ ẹ bá tún gbọ́n tí wùrẹ́ tí tí Karimo tún tún lónìí lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ah, ẹnu ó yà yín ṣe ibi tí ọ̀rọ̀ Mohbad dé dúró ó tún wá ṣẹ̀ṣẹ̀ yé mi dáadáa báyìí wípé Mohbad ò sùn lọ́rùn ẹ̀jẹ̀ Mohbad ń kígbe fẹ́ san níṣẹ́jú ìṣẹ́jú gbogbo bí wọ́n ṣe manipuléètì tí wọ́n ṣà ń da lúrúpọ̀ mọ́ sàpà àṣírí ti ń tú ẹ̀yin èèyàn ìdájọ́ dé ọlọ́run dé ànírọ̀ ò lè lọ lọ lọ fógún ọdún irọ́ ò lè máa rìn lọ bí bá ń rìn tóòótọ́ bá dé báyìí yóò bẹ̀rẹ̀ sí ní kùtà lọ́jà ni o òótọ́ ti wá dé ọlọ́run dé end of the road fún gbogbo ohun táwọn wù mí ń bò látijọ́ yìí ẹ má jẹun rojọ́ pọ̀ mo gbóṣùbà káre fún gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń bẹ lóde ayé tẹ́ ẹ̀ sáà dákẹ́ pé n tó ṣẹlẹ̀ sí Mohbad ẹ mọ̀ madam jese buki mo gbóṣùbà káre fún yín yèyé kúdí mo gbóṣùbà káre fún yín gbogbo abiyamọ lọ́kùnrin àti lóbìnrin àtọ̀dọ́ tẹ́ ẹ wà lórí justice lórí ti Mohbad gbogbo ṣùbà káre fún yín àlọ́lọ́run ti dé ẹ jẹ́ ń gbé fọ́nrán wọlé kí n tí mò ń ṣàlàyé kó lè yí ẹ̀yin èèyàn wa ẹ̀yin èèyàn ẹ máa pín fọ́nrán yìí lógúnlọ́gbọ̀n ẹ jẹ́ ó kan gbogbo àwọn tí wọ́n ń pariwo fún ìdájọ́ òdodo lórí Mohbad la pé ọlọ́run ṣe kíni ọlọ́run ti dé end of the road fáwọn tó pa Mohbad ẹ wo ẹ jẹ́ ń gbé fọ́nrán wọlé kálàyé atótónu mi kó lè yí ẹ̀yin èèyàn wa fọ́nrán rèé o ẹ̀yin èèyàn. mo fẹ́ gbé yín tí àbàyè lẹ́nu everything tí mo ti sọ lórí social media yìí lo ṣẹlẹ̀ mo rí fídíò kan láàárọ̀ Iya ìyá Mohbad jáde ṣé kí n ṣọ́ọ̀kì yín mò ń sọ lánàá àtijẹta ṣùgbọ́n àwọn kan bínú wọ́n ní bj ti yá ń fàyà Mohbad mọ́ra wọ́n ní so tó bá jẹ́ pé olórí burúkú ajígúsì tó bá jẹ́ pé òun náà ló wá lọ́la máa fà mọ́ra. ọlọ́run sọ kínní kan ó ní your ways are not my ways. mo bẹ̀ gbogbo yín mi ní wá impose anybody lẹ́yìn lórí màá kàn jẹ́ kẹ́ rí reasons ni mo wá bẹ̀ gbogbo yín lánàá mo ní ẹ mo ní support me in the process because many of you ẹ kàn feel pé ká ṣáná sí kámẹ́rà ká ṣe show ni àbí ká bó èbó ẹ gbọ́dọ̀ ní fracas credibility ẹ gbọ́dọ̀ wa ẹ gbọ́dọ̀ wa fracas wise 2016 no be moi moi abeg gbọ́ mi no be moi moi but many of you you just want to talk I follow my heart and mo dẹ̀ máa Ọlọ́run mi ní spirit of discernment àtijọ́ tí mo dẹ̀ follow heart mi mi kábàámọ̀ bẹ́ẹ̀ orin bàbá àgbà kan sọ pé ẹ má jẹ́ ká ṣe rere o ará mi o torí ọlá ni kò sẹ́ni tó mọ̀ o ó ní àṣòrè má ṣèkà ṣe bí rere ló ń gbìn tó bá sotọ́ ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ o ó ní ẹ máa jẹ́ ká ṣe rere o ará mi o torí ọ̀la ni kò sẹ́ni tó mọ̀ o àṣòre má ṣèkà ṣebí rere ló ń gbìn tó bá so tán ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ o ó ní ẹni tó gbé burú ìkà ọmọ rẹ̀ á jẹ aya rẹ̀ á jẹ ẹbí ẹ̀ á jẹ níbẹ̀ nínú àwo tó ń gbóná ẹni tó bá gbèbù wíkà ọmọ àjẹmbẹ ayé àjẹ ẹbí àjẹ òǹgọ àjẹmbẹ àwọn olórí burúkú olùlẹ̀ nation àti àwọn abíagbá lórí gbogbo wọ́ọ̀dì tó ń sọ̀pọ̀tì àṣàyàn àwọn ni mo ní ọ̀rọ̀ fún ẹni tó rí òótọ́ tó dẹ̀ sọ pé ẹni tó rí òótọ́ ṣe ń gbọ́ mi tó dẹ̀ sọ pé irọ́ lòun fẹ́ dúró tì olórí burúkú ẹ̀dá ni mo sọ kíní kan ẹ̀mọ́ mi ni ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí tó bá jọmọ ìyá mi ló ṣẹ̀ bí ṣe máa ṣe náà ni mi ìfẹ́ gbọ́ pé ká máa fi mo ètì nǹkan tó ń jẹ́ sentiment i don't put sentiment in things tó bá máa nífẹ̀ẹ́ mi wà nífẹ̀ẹ́ mi tó bá dẹ̀ ní nífẹ̀ẹ́ mi wà nífẹ̀ẹ́ mi mi dẹ̀ ní mi mi expect ìfẹ́ látọwọ́ èèyàn tí n bá ti nífẹ̀ẹ́ ọlọ́run èyí tó kù noise making ni ṣé ń gbọ́ mi kò wá ń ṣèmi náà o ọlọ́run àti gbogbo èyí tẹ́ ẹ̀ jẹ́ kéjìká kaṣọ jábọ́ léjìká mi náà ni èmi kọ́ o ṣé mo lè dá ṣe ni mo lè ṣáná sí kámẹ́rà kí n máa dá sọ̀rọ̀ kẹ́ máa wò mí ni torí ẹ̀ ni mo ṣe máa dúpẹ́ lọ́wọ́ yín lójoojúmọ́ ṣé ń gbọ́ mi now that is not the bone of contention ìgbà tí mo ti ń support ìyá Mohbad I want your con like it. fair enough you understand mi ní bínú sí but tèmi ye mi So I máa my sọ statement kan pé gbogbo justice for Mohbad tá à ń ṣe àìtí lè ní ọ̀rẹ́ ń sìn ti parí ẹ̀ tá ti justice tí gbogbo wa ti lọ sinmi àdúrà tèmi lọ ni pé ìyá Mohbad àti bàbá Mohbad bọ́ọ̀n tiẹ̀ fẹ́ra àti àdúrà àti ìbùkún kí gbogbo wọn padà kan di family mi ì lè di family fún mo kàn lè mo ti di family wọn ìtorí ọ̀rọ̀ yìí tó yẹ pé even after the justice for Mohbad I will still check on them. ẹni tó bá mọ̀ mí dáadáa sọ fún yín pé mi ń sìn di kí nǹkan dàrú èmi ò kàn nígbà ni mi ni ba yin fi rọ́ọ̀bù tọ́ mi dẹ̀ ní bá yín bò mole mọ́lẹ̀ ìyẹn lẹ́fi lè bá wo pé ó ń tú àṣírí èmi ò ní bá yín bó bá ṣe ni máa ṣe sọ so ìyẹn lè dàbí pé ó fẹ́ mu wálẹ̀ ó fẹ́ ó fẹ́ bà tiẹ̀ jẹ́ no nǹkan méjì ni don't get it twisted but mo like peace gan mo like ibi tó bá ń dùn ẹ rí pé gbàtí Karimo tó ń come for mommy ẹ tó come for her kò rí ẹni tó máa sọ fún pé kó má ṣe mọ́ and alihamdulilayi Karimo olúwa pọ́n ilé bó tiẹ̀ jẹ́ pé èmi àti ẹ̀yin ń jà mo máa ń sọ kiri kan pé gbogbo àwọn tí mò ń bú lẹ́ni tá à ń jà ìjà Mohbad ló fà á lè pàdé a dẹ̀ lè má pàdé mo dẹ̀ máa sọ kiri kan fún yín pé tí n bá ti kúrò lórí ibi tí mo ti ń ṣe ṣó yìí mi rí ti yín rò mọ́ mi rí ti justice for Mohbad rò mọ́ the only time tí bá ni pe pé bàbá ṣẹwà òkè bọ̀dá mú ìwà ṣẹwà òkè kí ló ń ṣẹlẹ̀ ẹ má jà o ẹ ní that's it èmi máa ń sìyàn pẹ̀lú support ọlọ́run mo máa dúró tó máa fi wà comfortable ni. ẹ rí pé kó tó di pé mo sọ fún Karimo pé kó má bùyà ẹ mọ́ ìzẹ̀tìn tí mo lè máa encourage ẹ̀ kí n clap for her bí àwọn olórí burúkú olùlẹ̀ nation ṣe Igba ti tí àṣànà Baba bú bàbá ṣe rántí pọ́n pàtẹ́wọ́ fún ni ó ṣí ọmọ mi lọ́n sọ fún ẹ ní jèrè láyé ẹ ní jèrè lọ́run gbogbo yín máa lulẹ̀ pátápátá ni ẹ rò béèrè ni mo fi ń pè yín nation tí gbogbo yín ò bá lulẹ̀ tán tẹ́ ẹ̀ bá ṣẹ̀sín kẹ́ má sí ọlọ́run tí mò ń sì mọ̀ nation ṣùgbọ́n mo rò ti pé èmi àti Karimo ò sí ní good times ń gbà yẹn mo ní Karimo jọ má bú mọ́mí ẹ mọ́ jẹ́ kọ́lọ́hún dájọ́ fun. tọ́lọ́hún dẹ̀ ti ń dá fún tí ò lè sọ fẹ́yàn kankan Karimo ọlọ́run á pọ́n ilé kò wó pé wúmà yìí ti bú mi rí even ní mọ́mẹ́ǹtì yẹn gan ṣe rántí mo ní ẹ má gbé ẹ jẹ́ kó má lọ ẹ má gbé ẹ jẹ́ kó má lọ ó gbọ́ sí mi lẹ́nu Karimo ọlọ́run á pọ́n aṣọ yẹ ò ní fàyà. ó dẹ̀ sọ ó ní sista Bukky mo ti gbọ́. that is not the bone of contention ìjọ wo la máa wá débi bone of contention gangan. ìyá Mohbad. Yeah, mo mọ̀ bí ẹni whatsapp abẹ́ ní whatsapp ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ lọ́sàn-án ìyá Mohbad bọ̀ kí n tó sọ̀rọ̀ ká tó play fídíò tí ìyá Mohbad sọ àbí kò yé yín ìyá Mohbad àwọn èèyàn kan sọ fún mi pé ọ̀pálẹ̀mọ́ ọ̀fìgandò wọn ló sọ pé gist Ìyá let me shock you now Ìyá why you make power money go? yín should we be Mohbad ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín àtẹ̀yìn àti Kàrímọ́ àti everybody to face the truth wọn ẹ bá bàbá ṣiṣẹ́ pọ̀ ẹ Baba, tíìmù bàbá ṣiṣẹ́ ẹ bá bọ̀dá ayọ̀ ṣiṣẹ́ pọ̀ ṣẹ́mi pé mi tẹ̀ ń wo èmi ìmọ̀ fámìlì yín rí but àgbájọwọ́ la fi ń sọ̀yà. àbí kò yé yín ya ní ìyá Mohbad gist ìyá Mohbad wọ́n yìí máa parọ́ ọmọ yín Olori burúkú bó ṣe máa ń ṣe nìyẹn ìyá Mohbad bó ṣe máa ń ṣe if they can't get their ways they will start lying ìyá Mohbad please i will beg you anybody to bá play nǹkan tó fi ń wọ̀nyí fún yín ìyá Mohbad ẹ má jẹ́ kẹ́nì kankan fi whatsapp wọ̀nyí àbí nǹkan tó ń sọ ń pa yín ṣẹ́ni tó bá fi ń wọ̀nyí it is so upsetting ìtorí bàbá Mohbad strong mo dẹ̀ rí pẹ́yìn you are not strong ìyá Mohbad tẹ bá ní anything láti sọ màá advice yín ẹ wá lọ́yà tí ẹ bá ní lọ́yà ẹ jẹ́ ká mọ̀ ìyá Mohbad èmi á gba lọ́ọ̀yà fún yín mi ìfẹ́ bá yín sọ̀rọ̀ ya Mohbad gbogbo àṣírí tẹ́ mọ̀ yẹn àní ẹ má wàá sọ fún mi tẹ́ bá ní lọ́ọ̀yà tẹ́ bá nídìí lọ́ọ̀yà ya Mohbad èmi á gba lọ́ọ̀yà fún yín tí olúwa bá sì ń wà tẹ́mi ẹ̀ ń bẹ́ olùdẹ nation disrespecting ìyá Mohbad will not be tolerated on my platform and you cannot disrespect her In the moment tẹ́ bá ṣe ń jáde màá wá máa debunk ọ̀rọ̀ tẹ́ ń parọ́ mọ́. because a ti mọ̀ yín ìwà yín ni olórí burúkú ni yín. ìyá mo bá ṣe pé mò ń tẹnu mọ́ mo fẹ́ gbàṣírí tẹ fẹ́ sọ fún mi tẹ bá sọ fún mi gan mi ní sọ síta àti Kàrímọ́. èmi ń ṣe léyìí torí ìta ò lè máa léyà Mohbad káwa náà tún máa lé Karimo strong ẹ̀yin ẹ lọ wo fídíò Karimo ẹ lọ wo return of Karimo Karimo tó bẹ̀rẹ̀ justice ní September kò ń ṣòun ló bẹ̀rẹ̀ ẹ̀sìn Karimo gan ti mọ̀ ebú bújú èmi gan lọ tí bá ń gbọ́ ebú ẹ̀ mi mo máa ń rẹ́rìn ni pé mo ti kọ́ Karimo ń ṣe ọmọ mi Karimo. Yeah, ẹ kúrọ̀lẹ́. Ah! sorry my sister ẹ pẹ̀lẹ́ ṣẹ́ wa ókè kéèké with your friend Karimo is my friend. I'm only doing this because of Mama Mubad. Me, ìfẹ́ kí je yẹn jẹ ìyá should be ashamed of herself you should be ashamed of yourself ìyá jade jáde láàárọ̀ ó fi ẹ̀wọ̀n nú ẹ̀wọ̀n wọ́n wá lọ gbé wọ́ wá. òun dìbọ́ǹkì ìyá ọkọ síyàwó hmm. ó sọ pé màmá ò sọ nǹkan tí ò dá nípa mọ́hùn mi fún ẹ ókè tó wá sọ láàárọ̀ yìí kọ́ ṣé hmm. o bá wọn parí ìjà ní bí ọ̀sẹ̀ bí last weekend bí ọjọ́ mélòó sẹ́yìn ṣé ń gbọ́ ṣé o parí ìjà ní Ìyábọ̀ gbogbo ìrìn àjò Ìyábọ̀ lórí ọ̀rọ̀ yìí wàá jẹ́ ń bẹ àwọn ọmọ ẹ̀ á jẹ àbí Jésù ìwọ náà bímọ obìnrin ṣe bó bímọ bí wọ́n wá lọ gbé wa ó lulẹ̀ nation wọ́n rí pa àwọn ti lulẹ̀ wọ́n wá kí ló dé tó jẹ́wọ́ ló bọ́ta hmm. ṣé wùmí ò ní ìyá ni kò ní fámìlì ni tí wùmí bá ṣe dáadáa kí ló dé tí ò bọ́ta tàbí kó lọ bẹ̀ ìyá ọkọ ẹ̀ exactly ìyá ọkọ ké lórí fóònù gbogbo àgbáyé rí bẹ́ ṣe máa ma fi ẹ̀sìn yín wọ̀n nìyẹn ìkànnì ẹ̀yábòjò i'm saying this to you ọjọ́ kìíní àná o ò rí ibi tó ti jẹ́ olórí burúkú abiyamọ you can sue me mo ní nǹkan tí máa lò against ẹ ibi tó ti jẹ́ olórí burúkú abiyamọ agbẹ́jọ́ ẹnìkan dàgbà òṣìkà Wùnmí ń jẹ chicken wọ́n ń ṣépè fún mi wọ́n ń ṣoríṣi fún mi ìwọ àti Wùnmí ń rẹ́rìn hmm. ṣé wọ́n tó lè wùwà bẹ́ẹ̀ yẹn lórí fídíò ó tọ́wọ́ ló wà lẹ́nu ẹ tó fẹ́ wá sọ fún wa ní ìsìn ìyàbọ̀ God bless you. You should be ashamed of yourself. Cover your face. You are so shameless. Mm. Because I, remember I used to, I followed you and I unfollow you that very day. I used to praise you. Ṣebí wọ́n ọmọ bó ṣe She tọ́jú àwọn ọmọ ẹ̀. Ṣé wọ́n fọ́ àwọn ọmọ ẹ̀ tàfàlà ni? Nígbà tí wàtá separate, She o ká àwọn ọmọ méjì tó bí o kó wọn mọ́ra? Hmm. Ṣé ìsìnkú wù mí ní làwọn ọmọ tiẹ̀ ní? gbẹkú máa yán gan ẹja ṣáwá olórí bíi ẹja fólo hmm. ìwọ jáde o fẹ́ máa káńtà nǹkan tí ìyá Mohbad sọ. you can imagine. àyà kú ẹ̀ hmm. o ò wo tàbí amọ́ o ò gbọ́ ẹkún yẹn kára bí amọ́ ta ẹ́ hmm? ìwọ wá ń sọ pé ìjọ tó wá sílé for the first time mo wà ń bẹ̀ ìwọ àti Tóyìn lẹ́jọ́ wá sílé i was there mo kàn kíyìn ni because mi ìfẹ́ cheap popularity. Mm. mo dúró mo ń wò yín lọ́pọ̀ ẹ kí mi èmi náà kí mi mi ò gbá tẹ̀lé yín because paramọ́lẹ̀ mi ó kọ̀wọ̀ sí. bẹ́ẹ̀ ni o àwọn paramọ́lẹ̀ nìyẹn kò ń ṣe paramọ́lẹ̀ ẹlẹ́dẹ̀ ọlábàájí olè àwọn eléyìí ń gíìfù ni gíìfà ni kàrímọ́. tí ò bá ń ṣe pé bọ́rọ̀ ṣe rí ni this is the real me Ìyábọ̀ àyà kú ẹ̀ àyà máa kú ẹ o ìyá ọmọ ro ìyá ọmọ ké jáde ní ṣe ìyábọ̀ fi àwọn ọmọ ẹ búra sí pé ò bẹ̀ yá yìí lẹ́nu ijọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ Wùmí àwọn ọmọ ẹ ti ń bẹ̀ ìyá yẹn ní ẹ ti ẹ ìyá yẹn sọ gbólóhùn kan wípé white ẹ má pè mí mọ́ lórí ọ̀rọ̀ yìí ẹ ti rí pé ó ti sú ìyá yẹn wọ́n ti pè hmm. ìyá yẹn títí ó ti sú. bẹ́ẹ̀ni ìyá yẹn wá fi ẹ̀wọ̀n nú ẹ̀wọ̀n wọ́n wá gbéra wọ́n fẹ́ máa káńtà nǹkan tó sọ pẹ̀lú omi ojú lójú káńtà ẹ̀ ṣùgbọ́n omi ojú ìyá yẹn máa ṣèdájọ́ fún gbogbo yín. àmì jésù. ẹ wá ń sáré ara yín ò balẹ̀ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ọba yóò bá rí yín ṣe bí tọ̀run máa rí yín ẹ̀yin ọba yín jẹ́ gbogbo. Hmm. ojú gbà mí tì fún ẹ̀yábọ̀ òjò ojú gbà mí ìjọ yẹn ìjọ tó ti ṣe fídíò tó ń rẹ́rìn lọ́dọ̀ Wùmí yẹn ìjọ yẹn mo ti unfollow ẹ tí mo ti unfollow àwọn ọmọ ẹ lóòótọ́ kárìn kápọ̀ yíyẹ ní yíyẹ ni kì í ṣe bí tó lò ṣe èèyàn bí tiẹ̀ I put it to you ìwọ ló kọ́kọ́ fira ẹ wọ́lẹ̀ lọ́dọ̀ mi tó bá máa sù mí kó sù mí o mò ń retí mò ń retí ẹ kọ́t kíní ẹ toró òmòjú sù lọ tó bá máa sùn kò sùn everything that I can use against you I'm expecting it ìyá tó bímọ ìyá ọkọ jáde ó ké gbàǹjarè sáyé débi pé ìyá sọ pé ó bí àwọn káwọn padà lọ sọ́dọ̀ bàbá bẹ́ẹ̀ ni. ìwọ wá bọ́ta ọ̀rọ̀ wà lẹ́nu adáwọn tiẹ̀ tí wọ́n fẹ́ sọ ìyábọ̀ ẹ́. Eh? ṣọ́rọ̀ wà lẹ́nu adáhùn ẹ̀ tó fẹ́ sọ àgbàyà ó kúkú sọ nǹkan tó ṣẹlẹ̀ kí ni motive ẹ lórí ọ̀rọ̀ yìí ṣẹmọ hmm. kẹyìn ṣóò yín lọ lọ gbẹ̀yìn èmi ní ìbéèrè tèmi fẹ́ bí ẹ ṣe ti sanwó ṣóò tán lọ gbẹ̀yìn abẹ́ ẹ̀ ti san tán orí mi ò mọ reason tẹ́ ẹ fi ń sá sọ̀tún tẹ́ ẹ fi ń sá sósì mi ò mọ reason tọrọ yìí fi mọmú láyà tẹ fi ń crying more than the belief. Hmm. òun nìyẹn leave mama Mohbad alone. alone yeah. ẹ̀yin lè dúró fún mi o i will stand by mama Mohbad. i stand with you. leave her alone and stop calling her. ṣó ti gbọ́ leave that woman alone and i'm going to say this right now one point five people ló ń wò wá if you see Mama Mohbad tomorrow if Mama Mohbad come out tomorrow and do any disclaimer mo fẹ́ kẹ́ mọ̀ pé Ìyábọ̀ ni. Hmm. ó lè lọ sí nǹkan tó mú kó tó ń ṣe nǹkan yìí ó máa lọ bá ìyá yẹn. ìyá ò ní gbà màmá yẹn ò ní gbà sísì mi màmá ò ní gbà àwa ti wà ní ìkúnlẹ̀ àdúrà àdúrà mi ni kí màmá àti bàbá àti gbogbo yín kẹjọ ṣiṣẹ́ pọ̀ sí. mo mọ̀ kí màmá ò ní gbà ọ̀tẹ̀ bá rí màmá nínú àwọn obìnrin ń ṣàbíàgbà bíi tiẹ̀ ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mù àbí bẹ́ẹ̀ kọ́ alítẹni mọ̀wé àfàpàdé bo tiẹ̀ mọ́lẹ̀ èmi mọ̀ pé màmá ò ní jáde ṣe disclaimer o ọ̀tẹ̀ bá fọ́ọ̀sì ìyá yẹn tẹ̀yìn ọmọ nàìjíríà bá rí tí ìyá yẹn jáde tó sọ wọ́n ọ̀nà tó ti kẹ́tì mọ̀ pé ìyábọ̀ ni ìyábọ̀ kí ló dé tó ń ní ìyá yẹn lára so kò sóhun rere kan tó fẹ́ jáde láti sódòmù àti gòmórà ẹ̀ sí ìyá yẹn ẹni tẹ́ ẹ bá ní business ní kẹ́ face client titi yín ní kẹ́ face stop dragging that woman behind with you mm. leave her alone and this is the reason why I said mama and baba should open room for, there should be a room for communication. Mm everything that I've been saying tí n bá parọ́ àbí tí n bá ṣàbòsí kí orí ìmọ́lẹ̀ ìlérí olúwa kó dáa fún mi àmọ́ mo mọ̀ pé orí ìlérí olúwa ò ní dáa fún mi. Hmm. I know he's proud of me wherever he is right now. Bẹ́ẹ̀ni, at least you are coming out to say your truth exactly. So, gbogbo eré tó bá wọ̀nyí kẹsà o, mo máa bẹ̀ yín ti bàbá, ẹ fi space sílẹ̀ fún bàbá àti màmá. Hmm. kì í ṣe fífẹ́ra wọn lọ́kọ. bẹ́ẹ̀ ni kọjọ wá justice fọmọ wọn. kọjọ máa sọ̀rọ̀. Hmm. so that ìrìn àjò ọjọ́ mẹ́rin kò ní di ogójì ọjọ́. Hmm. wọ́n bá fún wọn justice déédéé wọ́n bá dẹ̀ fún wọn déédéé eléyìí tó lè jáde tó lè sòrò láti wá máa defend nonsense ẹ ẹ mọ nǹkan tó ti máa ṣe lẹ́yìn. I'm so ashamed on of you i'm so ashamed on your i'm at, like ojú ń gbà mí tì fún ẹ̀yábọ̀ so you are this low you can stoop this low you can bring yourself down to this level àṣewọ̀ gangan ló lórí fracas ó kàn ó kàn fi bojú ni wàá dà wọ́n tiẹ̀ wàá. á dà wọ́n síta òun ni gbogbo wọn ṣiṣẹ́ fún òun ni. mo expect ẹ kó o kò yá lẹ́yìn ọlọ́run. sísì mi àmà gbọ́ yín dáadáa mọ́ sísì mi. ó ní tó bá yẹ pé ó tiẹ̀ fẹ́ make peace lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí ó yẹ kó pe ìyá àti màmá kó make peace yẹn behind closed door. exactly. àyà kú ẹ̀ ya Mohbad sọ̀rọ̀ láàárọ̀ wọ́n bọ́ta onú náìdá òun ní àìdíà àìdíà wo ló wà lẹ́nu akẹ́yìnjẹ tó fẹ́ sọ ò ríra yín irú ìró ògbòrò ikán ògbépọn ẹsẹ̀ ìṣàánú ohun tó bá jọ òun náà la fi ń gbóhùn ìwà àtòṣà òṣà à ìyàbọ̀ ojú gbà mí tì fún ẹ. Hmm. mi ò mọ̀ kó chíìpù báyìí mi ò mọ̀ i'm so sorry on your behalf ṣọ jẹ́ kí n dúró ń bẹ̀ náà. ok sis mi ṣe mọ nǹkan ẹ má dá wọn lóhùn wọn náà ń ṣépè fún ara wọn lórí burúkú àpò wọn náà ń ṣépè fún ara wọn lórí platform àpò àpò ń sìn ẹ má dá wọn lóhùn o ṣe rí nǹkan tí máa fojú wọn rí. nígbà tí géèmì létí lọ. that's it. àṣàkẹ́ wà ń tọ̀ lọ́wọ́ ìgbà tó ń travel ó ti gé etí mi ó ti mú dání sínú àpò ẹ̀ lọ tó bá padà dé ló ṣe máa dé tì mí padà so mi gbọ́ kankan. that's it. ó lè bú mi ó lè pè mí lórúkọ tó bá wù ṣé ìyẹn abẹ́rẹ́ tí mo gun kíní yẹn tí mo ṣe fún un ló ń japorú ẹ̀ lọ́wọ́ ẹ̀yin bó ṣe ń pariwo tó ń dún bíi ẹlẹ́dẹ̀ bí ìgbà tẹ́lẹ́dẹ̀ bá rọ̀bẹ̀ ẹ̀mọ̀kọ́bẹ̀ ò dá lọ́rùn tó <laughs> bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń dún lọ́wọ́ lóṣì who are you who are you to tell ìyá Mohbad pọn lọ kẹrù kí ni tiẹ̀ gbogbo blogger tó kù kò ju social media lọ ìwọ ló ń lọ lé wọn ìwọ ló ń lọ bẹ́ẹ̀dẹ̀ ìwọ ló ń wá kí n lé why are you crying more than the belief. Hmm. ẹ òkú gba ìfátà olóòṣì grandkid wọn ẹ ló ní káwọn ọmọ ẹ lọ fògbò lóyún kó máa bímọ fún ẹ bí ẹlẹ́dẹ̀ kó máa mọ́nítọ̀ wọn àgbàyà ọlọ́run á dáa fún ẹ àmì jésù ó ń soríṣiríṣi ọ̀rọ̀ sí ìyá Mohbad ẹlẹ́dàá ìlérí olúwa máa dáa fún ẹ àmì jésù tó bá wà láyé kò ní gbà kí èrà kó rin ìyá ẹ débi tí ìwọ yìí tó máa sọ̀rọ̀ sí. Hmm. ẹ jẹ́ kí n dúró mọ́. okay my sister thank you very much ọlọ́run adẹ́pọ̀nyínlé um, bí n ṣe ń sọ many of anything tí àwa ń ṣe bí ṣe sọ fún yín yẹn pé if you are spilling a lot they will go and re-strategize tèmi dẹ̀ ti mọ̀ wọ́n so i want to beg you for something as well my darling sister gbogbo ala ti ṣẹra wa adẹ̀ ti èmi náà mo ti ṣe bàbá mo ti ṣe everybody èmi àti yín tá à ń sọ̀rọ̀ yìí náà àti búra wa but ìjà abiyamọ náà ni i will just beg you my darling sister. Mm, if. sister bu. Hmm? wá ní nǹkan kan tó ń dùn mí Okay. Abuki, láàrin èmi àti ẹ mọ̀ pé nìkan ni mo wá di ẹ̀mú ìfẹ́jọ fámìlì mi. Níwájú Ọlọ́run àti èèyàn, my sister, fóònù yẹn wà mí báyìí, I can send it to you. Okay. The the the fake it's a fake profile. It's not you. It's not your face. But the fake profile shows kí ló kọ yẹn náà. Ọ̀rọ̀ yìí ti bà nǹkan jẹ́. The fake profile did not. Oh, not Karimo another name ten jẹ́ kilo coin. Titi kọ yín Titi títí ẹ̀sọ́ rẹ̀ títí yẹ then títí títí oògùn bá I will send it to you I will send it to you you know I don't lie and everything pata pata Titi ẹ fi mọ́ ọ no this cannot be this honestly so. but story yẹn gan wọ́n gbé wọ́n gbé síra wọn ni ó lè jẹ́ni tó mọ̀ but it's okay. In tó bàjẹ́ lórúkọ jésù ọlọ́run á bá yín dá padà my darling sister. ìwáyé ní ìwáyé but it's okay ẹ má worried? ẹ jẹ́ ká in koti, I'm deep ń dín pẹ̀lú lọ́wọ́ ọlọ́run á dẹ̀ fún my sister In koti mo kàn fẹ́ bẹ̀ yín please um, try to talk with um, baba and baba's team as in the leader àwọn fala àwọn wahab please please my sister because okay. Sunday pé I don't want to talk with Baba I don't want to talk to sis thank you sis sis ṣe ń wò mí sis ṣe me. rí mi bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn um, ok mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí ṣe rí pé bẹ́ẹ̀ ọ̀dà ẹnìkan tí mo send kíní yẹn sí màá fi gbogbo fóònù mi ẹ̀wọ̀n yìí bọ́tẹ́ bá ń wò mí okay. ṣe ti rókè yẹn mẹ́sẹ̀gì yẹn nìyẹn láyọ̀ ògún bá wọn ìwà lẹ́gbẹ̀ẹ́ má lọ má lọ ṣe full screenshot màá send gbogbo nǹkan tẹ́ni yẹn send sí so it's not that I make it up so ó mi pé ó mi pé nìyẹn ó lọ lo fake profile because everything back to back be ṣe travel lọ sí ìlú òyìnbó bẹ́ẹ̀ ṣe ṣe lẹ́yìn yẹn wá sọ so èmi kọ́ àzún pé hmm, Karimo ló lo fake profile. I believe you honestly my sister thank you PA PA mi mo send ẹ̀ sí jọ́nà all this thing for me tó ń diwájú ń honestly I can forward it to you me I won't I won't say what I don't see honestly tó yẹ èèyàn tó mọ fámìlì ló máa jẹ́ bọ̀ wọ́n wá gbé síra ẹni yẹn gan mọ sítórì yẹn tán but wọ́n gbé gbogbo ẹ̀ síra wọn but nínú òótọ́ nínú irọ́ òótọ́ wà nù ẹ̀ ṣó yẹ yín hmm. but mo dẹ̀ ṣe so much fáwọn fámìlì mi bí bàbá mi pé kò ń ṣe mí but wọn ò gbà mí gbọ́. tó bá ń gbọ́ mi ń sìn yẹn yín kọ́ o tó bá ń wò mí mo ti fi wọ̀n wọ́n sìn it's not that Karimo's face is there ẹ wo ṣé gbogbo yín rí láyọ̀ sọ́ni mi ẹ̀ tiẹ̀ wọ̀n I will go and bring it out màá lọ wo chat èmi àtẹni yẹn láyọ̀ ẹni yẹn gan ló wá eventually block me. ṣe é pé mo padà wá sọ fún gbogbo yín náà mo you must mo ti block mi because it was your last name Titi títí láyọ̀ láyọ̀ ògúnbàwò lẹni yẹn lò so i thought maybe she just wants me to talk let me put it out i'm really sorry my sister if for anything i have cost you and Ọlọ́run tó gbogbo kó lọ yín lọ́lọ́run bàbá mi dá padà lórúkọ Jésù so i don't really have anything to say that i want to beg you please work with baba baba is baba is a good man and ẹ̀yin náà dẹ̀ mọ̀ nǹkan tó kàn dé ló please work with baba. no no i have my reasons ẹ má ti ṣe ẹ má ti jẹ kí n bá bàbá sọ̀rọ̀ ẹ má ti ẹ má jẹ kí n go down wo gbogbo nǹkan tí mò ń stylishly ó ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ ẹ má bínú i have my reasons and i don't want to say them out. Ani, ẹ jẹ́ kí okay ẹ mọ̀ pé ìyá màmá wà mí kan kò yẹ kí n máa ṣe lè náà màmá wà pẹ̀lú àdúrà àti dàrúṣàbí ẹ dẹ̀ bá màmá jà ẹ dẹ̀ fi communication sáàárín màmá àti bàbá ẹ dẹ̀ need àwọn pípù yìí ṣé ìkan tí mo sọ yẹn yín ọ̀tẹ̀ bá tí agreement bá tọ́wọ́n méjèèjì bá ní nice communication tọ́wọ́n bá ara wọn jà ẹ dẹ̀ ní àwọn tẹ dẹ̀ ní dídẹ́ wà ní side ọ̀dọ̀ ẹni tẹ́ ń bá jà hmm. ṣé ìkan tí mo sọ yẹn yín. Hmm. ṣé pé ó ti yé mi àdúrà àti dàróṣà wọn máa nídìí wọn eventually. ẹgbẹ́ tèmi ṣì wà lẹ́gbẹ̀ẹ́ kan báyìí hmm. ṣòye yìí wọ́n máa mú tèmi mọ́ mo mọ nǹkan tí mò ń ṣe. Hmm. Hmm. ó ti yé mi ó ti yé mi ok ok ọlọ́run mo ti sọ darí bí ẹ̀wò mi gbà yẹn pé wíṣì gbogbo wa náà ni pé ká parí justice kí ìyá Mohbad àti bàbá Mohbad kò sẹ́ni tó ní kọ́ wá fẹ́ra kọ́ wà ní inú ìrẹ́pọ̀ inú Mohbad gan máa dùn bí tó wà kò sí mi kí um, you know exactly ìsín tí màmá ti kúrò ń gúùpù wọn èmi mọ̀ pé ó máa ọlọ́run á ṣe gbogbo ẹ̀ láṣepé ìsín tí ìyá Mohbad ti kúrò ń gúùpù yẹn tẹ́mi dẹ̀ mọ̀ ẹ mú mi sọ̀rọ̀ eléyìí tó bá ṣẹlẹ̀ tí ìyá Mohbad bá padà lọ bá wọn ẹ ọ̀n fọ́lò mi gbogbo yín èmi mọ̀ ẹyọ kan yẹn èmi ò bá ya Mohbad sọ̀rọ̀ o ṣùgbọ́n instinct tèmi ò ń tàn mí jẹ èmi mọ̀ pé ya Mohbad is not going back there for ya Mohbad to come out and speak out kí ya bọ̀ lọ gbé gbogbo àwọn actress ẹgbẹ́ kan bẹ̀ ya Mohbad ya Mohbad is not going back there because ìgbà tí Àṣànà ń fìyà jẹ ìyá ẹ̀ Ìyábọ̀ rí gbogbo ẹ̀ kò ṣe nǹkan kan ó wá rí pé ìyá ẹ̀ bọ́ta tán ó wá fẹ́ máa wá ìtàṣànà ò ṣe bọ́ta kó challenge ya Mohbad pé màmá kò rí bẹ́ẹ̀ màmá ó ṣe jẹ́ pé wọ́n lọ́ lọ gbé kí ni motive ẹ nínú gbogbo ikú Mohbad tí ò bá ṣe pé nǹkan míì wà bẹ́ẹ̀ ẹ má wọrí wọn lè threaten ẹ sísì mi ẹ jọ ṣé ìyá Mohbad mo mọ̀ pé ẹ máa bá wọn sọ ṣọwà òkè ṣé kò sí nǹkan kan tó lè ṣe fún yàyẹ ẹ jọ ẹ jẹ́ ká mọ̀ as in security wise. right now mental right now like she's not okay. Mm. she's not okay ìyá yẹn ìyá yẹn wà òkè ìyá yẹn sunkún ṣoríṣi gbogbo ìyá yẹn ṣe bí wèrè ẹlẹ́dẹ̀ ọ̀làbàjẹ́ ó tún ṣe ń gún wọn lọ́wọ́ ẹ̀ ń sọ pé mi ni ẹ̀ ń sọ pé mi mò ń sọ fún ìyá ẹ̀ sọ pé kinní ṣé ìyá ò ní other family member ni ẹ ti parí pé ìyá lọ́rẹ̀ẹ́ ìyá lẹ́gbọ̀n ìyá ní church member ìyá ní pastor ṣé tẹ bá tẹ bá ṣìṣì fóònù ìyá tí tí wèrè tọ́lá ní olórí borí akoko níkò ẹ́ eh? tíyẹn ń sọ pé kò rí nǹkan kan kò lè rí nǹkan kan ṣáwọn fámìlì ìyá ò ní rí nǹkan kan wọn ní sọ fún ìyá pé àwọn mà tún bú hmm. ẹ. but right now i will tell you that woman is not okay. Hmm. ṣọ́ sèvù bí tán wà sí ṣọ́ sèvù bí tán wà. níbi tọ́rọ̀ ń lọ yìí o níbi tọ́rọ̀ ń lọ yìí as a matter of fact kí Wùnmí àtìyábọ̀ máa mọ ibi tó ń gbé níbi tọ́rọ̀ ń lọ yìí. Hmm. níbi tí ọ̀rọ̀ ń lọ yìí kọ́ máa mọ ibi tó ń gbé. ok ok ẹ má wọrí sis ẹ má wọrí wọ́n ní tẹ́sí bá dúró àyàn èèyàn máa tún gun ni aláṣìṣe wa màmá ti ṣe ara ẹ̀ ẹ má wọrí sis ẹ má wọrí mm. ẹ má wọrí mm. ẹ ṣé sis mi god bless you god bless you god bless you i appreciate you ọlọ́run apọ̀nyínlé gbogbo ìkólọ yín lórí ọ̀rọ̀ yìí because I can see you love your family but they don't but ẹ fi gbogbo ìjà sílẹ̀ fọlọ́run kẹwàá ìbọ́lọ̀ ṣe máa ṣèdájọ́ gbogbo wọn um, thank you for everything and for all you have done on this case. At least they realize mistaking and immediately you retrace yourself, your step. Jehovah will cover you. Jehovah will, will, will, will protect you and your family. Mo gbọ́ tẹ̀ ń sọ pé kán gbàdúrà fún yín. Mo sọ ń jẹ́ ìmúni, ẹni tí nǹkan kan ò lè ṣe bọ́n bá ṣe ń gbé báyìí a máa padà lọ bá wọn àti gbogbo nǹkan tó tara wọn jáde ni àfi tọ́lọ́run ò bá sí lókè my sister just um, thank you for supporting Mama Mohbad and thank you for insisting that this woman she she's a victim as well thank you so much God bless you sis me. Um, use and dump. Mm ṣèbọn ṣe fẹyìn náà mo yìí sọ lọsàn ṣèbọn ṣe fẹyìn náà ó ń lò yìí tán wọn já yín lẹ wọ́n tún lóye Mohbad ó yìí máa ó yìí máa lo gbogbo àwọn spíkà yẹn ó máa já ẹnu ọkọ déètì ní sílẹ̀ ojú wa ló máa ṣe ojú wa ló máa ṣe sis. Hmm. ẹ ṣe sis mi God bless you. Um, thank you so much. thank you God bless you sis bye bye kẹ́ bá mi kí family bye. abẹ́ gbọ̀n mi. abẹ́ ẹ̀gbọ́n mi ìyá Mohbad i'm employing you this afternoon If any money ní sí bàbá Mohbad ìfẹ́ ta ní sí Mohbad tá a fẹ́ jẹ́ kó kú kó àkúnun ìfẹ́ yẹn mo pass sí bàbá Mohbad and if you love me you will love my dog If any náà sì ni mo wá fẹ́ pass sí ìyá Mohbad because ṣe rí gbogbo ìgbà tí ìyá Mohbad ń sọ̀rọ̀ yẹn she was under the influence of juju, which I continue to say it. Abẹ́gbọ́n mi. Ṣé dẹ̀ rántí pé mo ti sọ statement kan rí? Mi ìkọ́rọ̀ mi jẹ o. Ṣé rántí pé I believe gbogbo wa tá à ń wò wàrà ẹ̀? Ṣé I believe ń gbà yẹn pé ìyá Mohbad ti gbowó ni? èní yìí bó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ìyá yìí ò gbowó she was under a spell of àṣànà ẹni kan mú rìsíìtì ibi tí àṣànà ti kówó fún kan mú jáde tó bá ní wọ́n ti gbé bọ́ta wọ́n ti pè lólè abẹ́ ẹ̀gbọ́n mi ìgbà tí mò ń bú yẹyẹ tí mò ń pè lálátẹnu jẹ èmi rò bọ́ fún lówó ni. God bless you. Under the influence of juju, one dẹ̀ ń threaten ẹ̀. Yagbe, one lọ yàgbẹ́, wọ́n ń one kiri. Bó Buku, lọ tọ̀, wọ́n ń ṣọ́ kiri. Olórí burúkú ọ̀pálẹ̀mọ́ ọ̀fìgàndò yìí, ó pẹ̀lú ẹni tí ó gáàgì obìnrin back to back. Èní ni ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé kò ń ṣe pé àṣàná fún ya yẹn lówó. Màá play fídíò yẹn To ba fun lo lówó ni kò ń ṣorí íńtánẹ́ẹ̀tì náà máa ti dáwọ́ ilé fàdúrà tíya Mohbad wá bá fi owó kún àṣànà ló jẹ́ kó take responsibility yẹn àṣànà ló promise and fail àṣànà fẹ́ lò wọ́n ni ọmọ olórí burúkú tó yẹ pé kò mọ̀jú kó máa lo kó máa lo clomid lọ clomid tó lò títí títí títí tó lọ gba oyún láti kàtẹ́. King White I knew they were coming for you. Ọmọgbọ́n. King White. Oh, play game here, Dada. I, I, I appreciate what you did, King White. Do you know why? Ṣẹ̀rẹ̀ pé mo sọ statement kan lánàá. Mo ní ìyá Mohbad. Mo ní ẹ lọ́wọ́ King White sada. Mo ní ó ti Money because o ti rí òótọ́. I commend you King White and I commend that woman mo máa gbàgbọ́ kọ woman yẹn woman tó lọ sí Nàìjíríà tó close mọ́ ìyá Mohbad yẹn tó wá tú àṣírí wọn. I commend them. Ẹ mọ̀ ẹ̀ pàbíyamọ tòótọ́ ni wọ́n ẹbí mi pé wáyé. Ẹ lọ wo àṣàna group yẹn dáadáa. Ṣàmì pé àǹtí tó lọ sékòó yẹn ó lè lọ sékòó kó padà wá kó máa bẹ̀yà Mohbad kó calm down kó máa fi owó bẹ̀ẹ́ kó má jẹ́ kó sọ̀rọ̀ síta ṣe gẹ̀tẹ̀ pé liars don't lie òun nìyá Mohbad pọ̀ àtẹ̀ fún ṣòye yín ṣe mọ̀ pé liars don't lie tó bá jẹ́ ara àwọn olùlẹ̀ nation ni ó lè padà wá ẹ̀ ó lè padà wá kó kàn wá sọ fún wọn pé ẹ má bubú máa ń mọ o ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ká pretend ká tún gbé mọ́ra àbá má ti rí nǹkan kan ṣùgbọ́n ọlọ́run náà tó tó ń gbàdúrà tó ń sebẹ̀ tí ò tí kúrò nídìí àrò òun náà ti ń ṣiṣẹ́ àti yẹn padà wá ó wá sọ nǹkan tójú ẹ̀ rí pé ìyá ń jẹ ìyá Mohbad wọn tọ́jú ẹ̀ ṣàbẹ pé King White náà ìyá Mohbad ti sọ̀rọ̀ fún ló ṣe sún sẹ́yìn ṣe pé King White ìyá Mohbad lè pé lọ́sàn-án yìí kó pa fóònù yẹn pé màá pè yín padà màmá but kò ṣe bẹ́ẹ̀ ìtorí pé ó jẹ́ ó wà láwùí ìyá yẹn kí ìyá yẹn sọ̀rọ̀ kí gbogbo ayé gbọ́ ẹ wo bó ṣe ń àtàkì King White ṣe ti rí pé lórí burúkú làwọn pípù yìí why are they like this ẹ̀dẹ̀ rò ó tán lẹ̀ ẹ̀dẹ̀ fi òótọ́ sílẹ̀ ẹ̀dẹ̀ ẹjọ́ kí ni reason tó fi ń ṣe báyìí náà ẹ sọ fún mi. ẹ wá wò títí ẹ níyà Mohbad gist Ọlọ́run adájọ́ fún yín this is the woman tẹ́ lò tẹ́ use tẹ́ wá dump this is the woman ìgbà tárí òyà kò réyàn kankan ẹ ló ní owó hospital fẹ́ cost ẹ ló ní owó hospital fẹ́ cost kí ló dé tó ń bu àṣànà tí ọwọ́ àṣànà bá mọ́ ṣe bẹ́ẹ̀ sọ pé àṣànà kan ló pa Mohbad kí ló dé tẹ̀ ń kọ́va kí ló dé tẹ̀ ń kọ́va gbogbo ibi táṣìírí àṣànà máa ti tú ẹ sọ fún mi tó bá yẹ pé lóòótọ́ lọ́wọ́ ẹ̀ mọ́ ẹ jẹ́ kí n play video tó ṣẹlẹ̀ lásán yìí káwá take it off from there ń bọ̀ ẹ jẹ́ kí n play káwá máa analyse ẹ̀ ṣe ti bọ̀ ń bọ̀ okay. I just can n play fún ìyá Mohbad sọ statement kan bẹ́ẹ̀ ó ní àṣànà ó pe ìyá òun ó pe gbogbo fámílì òun ipe kóun lọ kó ẹrù tí àṣànà bá fẹ́ set up O mọ bó ṣe máa ṣe ṣé nǹkan tí mo sọ yìí ẹjọ́ bí Mohbad ṣe kú yẹn ṣé ìyá Mohbad ló jẹ́ kí àṣànà pè kó lọ kó ẹrù àbí àdúrà àbí dàróṣà ẹ̀yin ọlọ́gbọ́n tẹ̀ ń wò mí ni mò ń bá wí o because ó fẹ́ set obìnrin up ó ti rí pé òun ti lò ó tán òun fẹ́ dọ̀m̀pẹ̀ ó wá ń wá gbogbo ọ̀nà tí gbogbo ayé máa fi kọ ẹ̀yìn sí abẹ́ ẹ̀gbọ́n mi Kàrímọ́ ti sọ. So, ó ní ó gbọ́n ju gbogbo àwọn tó ń jà fún lọ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. now màá sọ kọkọ fún yín lọ́sàn yìí ṣàmì pé gbogbo wa à ń gbéyà Mohbad ṣe pé pé kí ló dé tó ń sọpọ́ọ̀tì ọmọ olórí burúkú yìí tá a rò bí pé ó ń fún lówó a ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé kò fún lówó ni ẹ bá mi dìyẹn mú number two reason tí woman ṣe ń support ọmọ ìṣẹ́ mi pé mo ti sọ́rí mo ní ó bìlíìfù pé òun ò fẹ́ jẹ́ kí tòun gbé ó bìlíìfù pé fine ọmọ pápá lolo pápá lolo pápá lolo tó wà lọ́wọ́ àṣànà ṣàbẹ̀ pé nǹkan tó bá gbélé lọ́wọ́ ló máa níyà Mohbad máa sọ. So àṣànà jẹ́ kó yé àṣànà jẹ́ kó yé ìyá Mohbad pé pápá lo ló ń kọ́ o ọmọ ọmọ wọn ni ìjà yẹn nìyá yẹn ń jà pé gbogbo èèyàn ṣáà lè fílẹ̀ pẹ̀lú pápá lolo kóhun kúkú dúró tì táwa rò bí pé ó gbowó fún àṣé kò gbowó fún àṣeyà yẹn kàn ń wò pé kí tòun má gbé ni àlìsí pé tí Mohbad bá kú pápá lolo wà bẹ́ẹ̀ tóun máa máa wojú ẹ̀ ṣùgbọ́n ìyá Mohbad ò mọ̀ pé pápá lolo gò ń ṣọmọ ọmọ òun

ọlọ́run fẹ́ jẹ́ kẹ́ rí nǹkan tó máa ṣẹlẹ̀ ńbẹ̀ ni bóyá ká sọ pé gbàtẹ́ lọ dúró tì yẹn gbogbo wa náà fà yí padà àṣírí olórí burúkú ọmọ apààyàn yìí lè má tú ni. àbí kò yẹ yín mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ bẹ́ẹ̀ mo ti pọ̀ sí i. Mommy. ṣe gbọ́ kí n kú mo ti ń kábàámọ̀ pé mo dúró tì í kí n kúkú wá lọ bá jòsí ó bẹ́tà. ṣe gbọ́ bẹ̀yẹn dáadáa kí n kúkú wá lọ bá jòsí ó bẹ́tà. ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹ gbọ́. wọ́n dá owó fún ọmọ ẹ̀ tó fi gbà lẹ́nu. ṣe gbọ́ ìyá yìí ò débẹ̀ yẹn láti kó ẹrù kí ló dé tó jẹ́ pé lórí burúkú ọmọ àṣànà yìí tó máa ń parọ́ mọ́ àwọn òbí ọmọ yìí ẹ má gbàgbé pé ìgbà tó ní kú wo lọmọ yìí kú ìgbà tó máa sọ̀rọ̀ ó ní bàbá Mohbad wá jíṣẹ́ ní Mohbad wọ́n bẹ̀rẹ̀ sí ní bú bàbá lórí olùlẹ̀ nation wọ́n ní bàbá lọ jí gold Mohbad ọwọ́ ẹ̀ ní gold yẹn wà ẹni kó bọ́ta kó wá fi pápá lolòwò tó gbé dání kó wá fi ṣépè òun ló tún ṣe fúyà Mohbad ń sìn oníyà Mohbad olówó akó èsì tó dẹ̀ mọ́ ẹ́ pòun kọ́ ló wá kó èsì yẹn ìyá Mohbad ò súnmọ́nú ilé yẹn ṣàbẹ̀ pé mo sọ kiri kan lánàá mo ní they live in a Mohbad live in a gated estate kò sí bó ṣe lè jẹ́ tó bá dẹnu géètì yẹn tó bá pè wọ́n wọn ò lè wọlé so mo ní tó bá yẹ pé lóòótọ́ ni ìyá Mohbad lọ kó èsì yẹn tèmi dẹ̀ mọ̀ pé kò lọ kó mo ní á jẹ́ pé olórí burúkú àṣànà ló fún ní nọ́mbà tán fi jẹ́ kó wọlé ẹ wo àṣànà tó bọ́ta lánàá tó sọ pé kọ́ má dráàgì wúmà yìí òun gangan ló ń rán ọ̀pálẹ̀mọ́ ọ̀fìgọ́dọ̀ kó bẹ̀rẹ̀ sí ní máa dáàgì obìnrin ìtorí pé Kàrímọ́ wá sọ̀rọ̀ ó wá bọ́ta kọ́ má dráàgì ìyá Mohbad àti bàbá Mohbad o ìtorí pé pápá ló lò ọmọ wọn ṣe ni dá padà dá padà ọmọ ta ni tá a bá rọmọ rí arọmọ lẹ́yìn adìyẹ gbé ọmọ lọ fọ́lọ́mọ bàbá Mohbad sọ pé àkẹtàn àkẹtàn ọ̀dẹ̀ ní èrìgì èrìgì ojú eyín lọ nínú ilé alọ́ba wo set of titi ìyá mo wo set of titi ìyá mo set of titi yẹn ó sexy. ibo lọmọ ti rí èrìgì ibo ni pápá lòló ti rí èrìgì. ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ṣe iya ìyá Mohbad ní ibi tí mo ti ní ibi tí mo ti ní assurance pé àṣànà ò fún woman yìí lówó nìyí ìyá Mohbad ní ẹnìkan ló fún ọmọ yẹn tó fi gbalé tó fún lówó tó fi gbalé táwọn ọba fi kún ṣó jẹ́ kí pẹ̀lú gbogbo promise tó fún ọmọ yìí ṣó jẹ́ kó jẹ́ pọ́mọ yìí tún máa lọ struggle tí ìyá ẹ̀ máa tún bá fowó kówó lé ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Mohbad fẹ́ jogún Mohbad ó ń ṣépèlé wọn lórí ò ní kúure olórí burúkú ṣé Bọ́lá Jùmọ̀kẹ́ olórí burúkú ìyá ẹ̀ tó jẹ́ pé pọ́ńsì ẹ̀ ló máa fi ránṣẹ́ sílé láti Amẹ́ríkà ṣé ìyá ẹ̀ ni kó wá jogún yẹn ṣe wọ́n ti pé bó ṣe ń rojọ́ kiri náà nìyẹn pé bàbá Mohbad fẹ́ jogún Mohbad ó tún ti ṣílé ìyá Mohbad lórí ńsìn wọ́n fẹ́ jogún ọmọ wọn tó bá jẹ́ ń gọ́ ṣógùn ìyá láìyá ẹ̀ ni olórí burúkú ọmọ tọ́lọ́run ní kí n fóun ní wíṣì kan sìn máa ní kó bá mi jí Mohbad padà àbẹ́ ẹ̀gbọ́n ni ṣe rántí pé bó ṣe ń pariwo bàbá Mohbad kiri náà nìyẹn pé ó fẹ́ jogún ó fẹ́ jogún ó tún ti tọ̀nà sí ìyá Mohbad sí pé ó fẹ́ jogún ọmọ ẹ̀ ẹ bá mi bèrè ṣé ogún ẹ̀ ni abiyamọ tó jìṣẹ́ jìyà lórí ọmọ ó ti di dandan ọmọ máa ṣe fúnjẹ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. fly yẹn adúró ti ní lọ́jọ́ ìṣòro ni àwọn ló dúró ti ya Mohbad àti Karimo abẹ́ ẹ̀gbọ́n mi liars don lie yẹn ìgbà tó ń ṣe ọdún lọ́lọ́ sẹ́kọ̀ọ́ tó ń jẹran tí ya Mohbad ń jó ṣe rántí obìnrin yẹn ló lọ sẹ́kọ̀ọ́ tó rí bí ìyá ṣe ń jẹ ìyá Mohbad tó rí bọ́n ṣe ń tìrìtì obìnrin yẹn ìyá Mohbad dẹ̀ confide in her When she came back, she refused to cover their wickedness. Obrien yẹn bọ́ internet. Ó confirm pé Àṣànà mọ nǹkan tó pa Mohbad. A ní nǹkan tí ìyá Mohbad ti sọ fún. Ìyẹn ló ta wọ́n lára. Wọ́n tún wá retí pé gbogbo nǹkan tí Kàrímọ́ sọ nípa nípa ìyá Mohbad. Wọ́n ń retí kí ìyá Mohbad bọ́ta kó dìbọn kí ẹ̀ kó sọ pé òun ò bá Kàrímọ́ sọ. Ìyá Mohbad wá yarí pé láyé enough is enough gbogbo bẹ ṣe ń tì mí káàkiri ti tó ibẹ̀ yẹn níyà Mohbad ti kọ́kọ́ ṣẹ̀wọ̀n ìyá Mohbad ti ṣe ọ̀pálẹ̀mọ́ ìgàndò ìgbà tán ti sọ pé tí àṣànà ti forúkọ ẹ̀ parọ́ pé ìyá Mohbad ní kí n má kó èsì fún yín ṣé ń gbọ́ mi ẹ jẹ́ ká máa gbọ́ àmì jésù àmì. bàbá ìyá Mohbad wọn bá yẹ jòsí jẹ wọn try ni ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn Ọlọ́run lo gbogbo àwọn olóríire tó ń wò mí sìn ó fi gbèjà jòsí ìyá Mohbad wọn fún jòsí gbẹ. wọn ò báyé jòsí jẹ́ ìyá Mohbad ayé ara wọn ló bàjẹ́ ọjọ́ ọ̀la wọn ló bàjẹ́ ẹ wo bí bàbá ṣe look nsìn bàbá is doing absolutely brilliant bàbá is doing absolutely beautiful ìyá Mohbad ó dùn mí ó dùn mí because mo rántí ìgbà tí Mohbad kú bọ̀dá Múyìwá God bless him where he is today Otiraka, tiraka kò sí nǹkan tí bọ̀dá Múyìwá ò ṣe ó pè ya Mohbad ya Mohbad tiẹ̀ yìí máa ń gbé kọ́ọ̀lù wọ́n gbà yẹn ó pè ya Mohbad ó pè àdúrà ipe kan bá bàbá ìsowọ́pọ̀ kan jọ wá justice bọ̀dá Múyìwá tried his best ṣùgbọ́n ẹ̀pa ò bóró Boya bóyá ká ní bọ̀dá Múyìwá wà ní ni ìyá Mohbad ò bá má sún mọ́ Wùnmí kò sí nǹkan tí bọ̀dámù ìwọ ò ṣe tó dẹ̀ ṣe ojú tèmi ṣùgbọ́n gbogbo yín mọ bí ọmọ àṣànà yìí bó ṣe máa manipulate ó súnmọ́ ìyá Mohbad ìyá Mohbad ò mọ nǹkan kan kò mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ó ń fa ìyá Mohbad mọ́ra ó gbé oríṣiríṣi irọ́ wọn lọ́wọ́ ìyá yẹn náà dẹ̀ gbà láti support ẹ̀. Eh èmi tiẹ̀ kọ́kọ́ rò wípé owó owó ló ná fún ìyá yìí àṣé wọn fún ìyá yìí lówó kọ́kọ́ baba Mohbad you are a loving father I don't want to know what you have done in the past èèyàn máa ń learn lójoojúmọ́ ni you are a beautiful father and ìyá Mohbad náà tó kúrò lé ten years I know see mọ́ I have insulted her. But for mi pé mo deduct pé àṣànà ò fún ìyá ẹ lówó kankan. Kí gbogbo yín lè mọ bí ọmọ olórí buku ìṣe greedy to mo sọ fún yín pa pààyàn nítorí owó. Èló ló fẹ́ máa fi bọ́ obìnrin ni oṣooṣù ẹ sọ fún mi. Àti ìyá Mohbad àtàwọn ọmọ ẹ̀ àti àdúrà èló lo fẹ́ cost ọmọ ẹ̀ tó bá fún wọn ní two hundred thousand lóṣù ẹjọ́ ṣó pọ̀ jù ẹ gbàgbé pé kò mọ kò fẹ́ Mohbad gan ṣé kò lè ṣe ìtọrẹ àánú yẹn ni ó dẹ̀ ń tọ́jú ìyá ẹ ó dẹ̀ ń tọ́jú ìyá Túndé gbogbo owó ọmọ yìí lẹ̀ ń ná ó dẹ̀ tún mú ìyá ẹ̀ tó mọ̀ pé ojú ọmọ yìí ló ń wò kó tó kú ọmọ yìí ló ń tọ́jú ẹ̀ ó dẹ̀ tún mú ìyá yìí ó tún lò tán ó tún sọ ìyá Mohbad di ohun èlò àlòpàtì àṣànà bó ṣe máa sọ ẹ́ di ohun èlò àlòpàtì yẹn lórúkọ Jésù. ẹ bá wa dúpẹ́ pé ya yóò kú sí dùbúlẹ̀ àìsàn. ṣàmọ nǹkan tó ti fi sóúnjẹ fún ìgbà tó wà lẹ́kì bí àwọn nǹkan tó máa máa pààyàn díẹ̀díẹ̀ ni ẹni tó ní mission gbogbo ẹ̀yin tẹ́ ń sọ́pọ́tì bàbá financially morally with love and everything ẹ mọ̀ wọ́n rí ẹ dẹ̀ ń sọ́pọ́tì wọn ká má wàá sọ pé ó jẹ̀ lágùn ọmọ ẹ̀ tó fi kú ni ó contribute sínú ilé alọ́ba ó deduct ni tó fi kú ó tún wá fi ojú àwọn òbí ẹ̀ ń ra ṣé wọ́n bí ìdílé alọ́ba kò ṣé wọ́n gba wọ́n gba lóònù lọ́wọ́ pọ̀nrí bàbá ńlá bàbá ẹ̀ àṣànà tó ń sanwó ni ṣé a máa sọ pé Mohbad jẹ̀bi ìfẹ́ ni àdàbí tó bá jẹ́ pọ̀mọ̀ yìí ní ẹ́ lára tó fi kú because ìgbà tẹ́jọ́ wà gan ìwọ lọ́kọ Mohbad níyàwó gbogbo nǹkan tó fi ń tọ́jú obìnrin lọ́mọ yìí fi tọ́jú ẹ̀ kàkà kó tọ́jú àwọn òbí ẹ̀ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ ó lọ kó tì í ó jẹ́ kó rójú láyé àwọn òbí ẹ̀ àwọn òbí yìí ò tún bínú àfiwọ́ àfiwọ́ àti ìyá ẹ àti ìyá Túndé ẹ máa kú kọ́ lọ́jọ́ tó dé ni àfi tọ́lọ́ ọba ti ń gbè lẹ́yìn àṣebí. mo sọ fún yín pé one seventy two thousand dollars cool cash ó wà ní àkáǹtì tí Karimo sọ yẹn kò fọwọ́ kàn ó kàn fi ń bribe àwọn olórí burúkú tó ń jà fún mi kí ló dé tí ò lè mú nínú owó yẹn kó fi dádúrà lókòwò kó fi dáyà Mohbad lókòwò. Bàbá fún nǹkan tí màmá yẹn sọ ó ní gbogbo nǹkan tó ń ṣe fún mi wọ́n ròyìn bí olórí burúkú ọ̀pálẹ̀mọ́ ọ̀fìgàndò wọ́n ròyìn bó ṣe máa ń sọ̀rọ̀ sí ìyá ẹ̀ wọ́n ròyìn bó ṣe máa ń ṣèyá ìyá màyàmá ìyá ẹ̀ tún forí tì olórí burúkú àṣànà jáde lánàá kọ́ máa bú ìyá ọkọ òun àti bàbá ọkọ òun o ìtorí pé Papa Lolo, ń kọ́ ọmọ wọn ṣe ni àbólórí burúkú ni ẹni so àjọ ẹni tó alẹ́ ṣingọ́ọ̀mù mójú ni àbò fi pé o lè o lè fògùn mú gbogbo wa ni ó fi pa lost memory wa ni bí ìyálà ìyá ẹ̀ tó fi fẹ́ máa tó fi fẹ́ máa ti tó fi fẹ́ máa ti pápá Lolo bọ̀ wá lójú ipò ọmọ bàbá ni àbólórí burúkú ni ẹ ó ṣì dànù blessing lọmọ àdúrà yìí máa bí tiẹ̀.

gbogbo ẹbí dà mí nù àṣànà ò ti ẹ̀rù ọjọ́ kan tí gbogbo ayé kọ ẹ̀yìn sóbìnrin kó máa fi fún lówó oúnjẹ tí ò bá sírú àwọn tó surround ẹbí liars don't lie yẹn ṣó fẹ́ pàyà ẹ̀ ni ó fẹ́ bó ṣe pa ọmọ ẹ̀ ó tún fẹ́ pa òun náà ó wá fẹ́ fi ebi pa. ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ìyá yẹn ti sọ̀rọ̀ àdàbí máa dáa. ṣẹ́rí wọ́n ń dẹ́rù bàyá yẹn látijọ́ yìí ṣé wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ mò ń sọ fún yín pé support tí mo fún ìyá yẹn lánàá ló jẹ́ kó ṣe nǹkan tó ṣe wọ́n ti ń wọ́n ti ń kọ́ǹfọ̀ ìyá yẹn lábẹ́ tipẹ́ wọ́n á bu wọn ṣépè fún wọ́n wá máa sọ fún pé ilé ò gbà ọ̀nà ò gbà ìtumọ̀ ẹ̀ ni pé àwọn ò gbà ẹ mọ́ tó bá bọ̀ta àwọn tó dẹ̀ fẹ́ lọ báyìí àwọn team justice wọ́n á ṣe é yàmàyàmà wàá para ẹ̀ òun ni ò jẹ́ kóbìnrin yẹn bọ̀ta àbí kó kó sá fún wọn immediately tí mo show support mi fún pé when you come for this woman I will come for you all and I will stand by her. Sherry, sometimes, ẹ jẹ́ pa kínní, ó máa ti jiná, ẹ jẹ́ pa fáàyàn náà ṣẹ́rí sometimes ẹlòmíì máa ti kú sára ó máa ti weak kò ní lè sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá rí èèyàn tó fún ní voice ó dàbí ìgbà fétí àti wàsíù the world was, be was against her ìgbà tán máa George wọ́n ní ẹ ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ló fẹ́ kò káyé mi ì dẹ̀ sí mbẹ̀. ṣẹ́rí bí ṣe jáde níjọ́ yẹn fún alfatia tí mo ṣe show yẹn back to back mi ì bá alfatia sọ̀rọ̀ rí o ṣùgbọ́n mo gbọ́ ni. wọ́n ní show tí mo ṣe yẹn ìṣe ló dàbí pé wọ́n ru ẹrù burúkú kúrò lórí òun ó ní show tí mo ṣe yẹn ó jẹ́ kóun wà stronger. òun ló ṣẹlẹ̀ sí ìyá Mohbad ìyá Mohbad àti máa wò pé báwo mo ṣe fẹ́ gbégbà ah àwọn tí jòsè àbáyé mi jẹ́ Bukky Jesse á fún mi gbẹ ah Bukky Jesse á fún mi gbẹ yamayama ah àfi kí n lọ para mi ah wọ́n á fi mí ṣe yẹ̀yẹ́. ṣé mo bá bàbá mm, ṣé mo bá bàbá um, ìyá Mohbad sọ̀rọ̀ ni. but mo kàn wò ó pé ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ẹ yúùsì ìyá yẹn ẹ jẹ́ kí gbogbo ayé kẹ̀yìn sí mo ṣọ ẹ̀pá àdúgbò tó ń gbé gan wọ́n á lè máa sọ̀kò pa ẹ wá wo ọmọ tó ṣe gbogbo ẹ̀ fún owó oúnjẹ ló kéré jù gbogbo wa la mọ̀ bí nàìjíríà ṣe rí lé ni báwo nìyẹn ìyá yẹn ṣe fẹ́ máa feed ara ẹ̀ àtọmọ mẹ́ta àdúrà ò ṣiṣẹ́ èlò ni dàróṣà ń pa sífẹ̀ǹbàmà tó fẹ́ máa fún ìyá Mohbad pẹ̀lú ọmọ mẹ́ta blessing gan wojú olúwa ni pẹ̀lú ọkọ ẹ̀ ìwọ ló wá ń wò lókè ẹ tẹ wo nǹkan tó sọ fún wọn ni o kọ́ máa ń sọ̀pọ́ọ̀tì bàbá ipe tó bá dúró tí òun gbogbo nǹkan tí Mohbad ò ṣe òun máa dá wọn lókòwò òun máa ra gbá òun máa ra wo ẹ wo nǹkan tó ń ṣe fún àdúrà náà wọ́n gbé àdúrà fún one week wọ́n padà lẹ́yìn ẹ̀ ẹ̀ ní ṣe oríire Ìyábọ̀ Òjó èmi ń sọ fún ẹ ó máa padà lọ máa gbé Tanzania níṣẹ́ àti wà àtàṣànà ẹ tètè sọ fún àlè ọmọ ẹ àgbésùn ọmọ ẹ ipe kọ́ máa bá yín wá self contained síbẹ̀ because tí gbogbo ọ̀rọ̀ yìí bá ṣẹ́yọ ṣẹpẹtẹ́rì wàá lóò béèrè tó bẹ́ẹ̀. no ìyá Mohbad tó bọ́ta sọ̀rọ̀ ń sìn gbogbo ìgbà tí ṣèpẹ̀tẹ́rì ń pè ya ẹ̀ ní best mother in the world kí ló mú pè ní best mother ṣé nítorí ó cover up fún àṣànà ni àbí torí ya yìí ń take a lot of wickedness mọ́ra ibo ni ṣèpẹ̀tẹ́rì wà ń sìn tí ò wá bá wa dá sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ tó ò bá dá sí máa drag ẹ tó máa fi dá sí i. because he ìwọ his spokesperson fún àṣànà ṣẹpẹtẹ for a dilemma èyí tẹ̀ ń kọ́mẹ̀ntì ẹ̀ lè rọrùn wọ̀ abẹ́ ẹ̀gbọ́n mi ni ṣé gbogbo èyí tí Wùnmí ń ṣe fún ìyá Mohbad ẹjọ́ ṣé kò rí ni ṣọ́ọ̀tì gé etí ẹ̀ lọ ni olórí burúkú skin plug kàrímọ́gàn jájú tiẹ̀ lọ́sìn skin plug Karimo o dájú ti ṣẹpẹtẹrì lọ okun okun makeup kò dúró lójú ẹ̀ ó ń ṣàn yo Karimo sọ skin plug ẹ fún abi àbẹ́ ẹ̀gbọ́n mi mo wá fẹ́ sọ kinní kan fún gbogbo ẹ̀yin tẹ́ ń sọ́pọ́tì àṣànà lẹ́ni ẹ̀yin nation ẹ jẹ́ kí n kan fún yín àṣàdá ń lò yín ni o ẹ wo gbogbo nǹkan tí Kàrímọ́ ṣe fún ó lò ó dọ̀m̀bẹ̀ ẹ wo gbogbo nǹkan tí ìyá Mohbad ṣe fún ó lò ó dọ̀m̀bẹ̀ ṣe rí gbogbo yín pátá that you are singing her praises ẹ̀yin ẹ̀yin supporter àṣànà ẹ̀yin olùlẹ̀ nation gbogbo yín lójú yín máa rí ibi lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àṣànà ọmọ ìyá ẹ̀ ẹ mọye dollars thousands of dollars tí Karimo ná tó fi wá gbèjà ẹ̀ lẹ́kọ̀ọ́ ṣe rí gbogbo ìjà tí olùlẹ̀ nation ń jà lẹ́ni àṣànà ló dájàlẹ̀ láàrin wọn agbọ́tẹ̀kù sọfẹ́yẹ nǹkan tó bá fẹ́ gbọ́ aṣọ fún ẹ agbẹ́tẹ̀lẹ̀ lọ sọfẹ́lẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ni Karimo tó wá dúró tí ẹ̀ ń gbà ṣòro ẹ wá ń pe ọkọ ẹ̀ nǹkan tí ò ṣe ẹ sọ pé ó ṣe é òun gbé story Karimo òun gbé fáwọn olùlẹ̀ nation ẹ̀yin olùlẹ̀ nation ẹ̀ ti mọ̀ pé bó ṣe máa ṣe fẹ́yìn náà nìyẹn tó bá yá ó ń gádà mọ̀mẹ́ntọ̀mù ẹ̀ ní àbí báwo lè ṣe máa ń pò òyìnbó yẹn ó ń gádà nǹkan tó máa fi finish yín ni ṣe máa pọ́ lúgbòhùn ní gbogbo yín ọ́ ní gbogbo yín jọ ń rìkọ́dù ara yín ni tẹ́ bá ti pera yín ẹ̀ rìkọ́dù ara yín àrìkọ́dù ara rí lórí support bàbá àgbé voice síta rí ojú kan náà ni gbogbo wa wà ìgbà tẹ́ṣù fẹ́ wọnú wa ń gbà yẹn mo kúnlẹ̀ mo bẹ̀ everybody. ẹ̀yin ló kù tó ń lò lọ́wọ́ tó bá lò yín tán á dump yín because ẹ jẹ́ kí n sọ fún yín nǹkan tó máa ń sọ ni pé olórí burúkú ni gbogbo ẹ̀yin olùlẹ̀ nation ó ní wọn gbóhùn yín ó nínú gbólẹ̀ tí ń gbèjà òun ó ní gbóhùn yín òun yín ò lọ viral ó láyé kórìíra yín ẹ̀yin olùlẹ̀ nation. ẹ wo lady tó ń pè lẹ́mẹ̀fẹ̀mí she said and I quote ó tẹ̀yẹ pé òun náà ti bú mi rí bọ́mi ìdálóhùn torí àwọn èèyàn kan wà mí they cannot take my attention ó nítorí justice for Mohbad lòun ṣe support olùlẹ̀ nation ó nígbà tó wá rí pé nǹkan míì ti ń wọ̀ ó take several seats àwọn abiyamọ nìyẹn ṣe àwọn pẹ́gbà míì ó dàbí ìgbà tí mo support olórí burúkú wòlíì wọ́rọ̀ olè yẹn mi ìkúkú mọ̀ pé bó ṣe ń ṣe nìyẹn bí n dẹ̀ ṣe súnmọ́ wọn tí mo rí pé ah ọ̀tọ̀ ni nǹkan tó ń pera wọn fáyé ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣe lẹ́yìn mi lè hold ẹ̀ mo sọ síta. So ṣé ìyá àbíkú ló fẹ́ ní integrity èyí tó jẹ́ pé ìjọba ti fún ìjọba ti sọ pé àwọn máa sin ọmọ ó wá fi òkú ọmọ ó fi cash out to twenty two thousand pounds olórí burúkú ìyá àbíkú tó ń bùyà Mohbad ṣèbọn ọmọ kú mọ́ ọ̀wọ́ náà lórí ṣèbọn bẹ́ẹ̀ dáwó ni tó jẹ́ káwọ̀ tó sí ẹlẹ́nu ìyá àbíkú òbu akíṣíkù x x àgbésùn one night stand. ìyá àbíkú tó ń ṣe flantaflanta lákìsà yìí ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́lẹ̀ ń pọnlé ọmọ ṣọ́kú mọ́ lórí ni ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ ṣé báwọn èèyàn ṣe àtàkì ẹ̀ nígbà yẹn. the fact pé nílùú yìí àbíkò yín the fact pé nílùú yìí tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ìlú yìí ló máa san gbogbo owó pátá ó fi òkú ọmọ ó fi cash out ni ìyẹn náà sọ̀rọ̀ sí ìyá Mohbad kò ní dáa fún ẹ. no báwo lẹ ṣe fíù lẹ́nìí olùlẹ̀ nation báwo lẹ ṣe fíù pẹ̀lú gbogbo nǹkan tí ìyá Mohbad sọ yẹn and she was really angry she wanted to spit out more but white ń calm ẹ̀ down pé kó má sọ̀rọ̀. When the time comes, she will talk. Ah, ní kọ́ máa speak ẹ̀ lọ lórí internet but ṣẹ́rí in tó bá ń sọ internet I know they don't take it as evidence. So ẹ bá mi sọ fún ìyá Mohbad kó gádà gbogbo momentum tẹ̀ kó keep it. Tá bá máa fi strike wọn wọ̀n nímọ̀. But tá bá ti sọ gbogbo ẹ̀ lórí social media. wọ́n á tún lọ re-strategize. àbí kò yé yín ẹ jẹ́ ká a máa yọ sí wọn bí olè lóru ni. ṣe rántí pé mo sọ statement kan mo náà ṣì rí máa tú ká tó rí justice ẹ̀dẹ̀ wá wo bó ṣe ń tú gbogbo eré táṣà náà ń sá wípé kán tètè sin Mohbad babaláwo ẹ ti sọ fún pé tọmọ yẹn bá wà nílé ẹlẹ́yẹn tó máa fi pé ọdún kan ah! ẹ tí ì àṣírí ẹ tí ì àṣírí eré táṣà náà ń sá nìyẹn tó ṣàfẹ́jẹ́ kan sin ọmọ yẹn before ọdún kan wọ́n ti sọ fún pé tí ọmọ yẹn bá tọ́n bá sin ọmọ yẹn before ọdún kan wàhálà ma ṣẹlẹ̀ wọ́n ma máa gbé òkú jáde wọ́n á máa gbé òkú wọlé kó ṣe nínú ilé alọ́ba o nínú ìdílé àwọn àṣànà because wọ́n mọ ikú tó pa ọmọ yẹn eré tó ń sá nìyẹn ẹ̀rí pé gbà tó lọ court ó nítorí kán lè sin Mohbad lòun ṣe wálé ni ẹni tí ò dé corona inquest rí ó dẹ̀ sọ pé ó ń jà fún husband of your youth. ó nítorí àwọn fẹ́ kán sin ọmọ yẹn ipe kán má ṣe é ní operation kán má ṣe autopsy kankan mọ́ because wọ́n ti ń kọ̀ tí ara ẹ̀ jù. adájọ́ wa ní kí ló mú sọ gbogbo eléyìí ó nítorí pé ìyá ọkọ òun àtàwọn àbúrò àtẹ̀gbọ́n ọkọ òun wọ́n sọ̀pọ̀tì òun. adájọ́ wá disappoint ẹ̀ ó ní ẹ̀ lè ṣe nǹkan kan without baba Mohbad. abẹ́gbọ́n mi.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 mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tí mo rí gbà láti gbà mo ti dórí òkè kò sí gbogbo tí mo ń béèrè lọ́lọ́run ṣe fún mi lórí àmọ́ mi lórí aya mi lórí ilé mi mo dúpẹ́ pé gbogbo ohun tí mò ń wà lọ́lọ́run ṣe àánú ọlọ́run sì ń darapọ̀ mọ́ àlàáfíà ọlọ́run sì ń darapọ̀ mọ́ mi ọlọ́run sì ń lo wòlíì lọ́nà tó yàtọ̀ nínú ayé mi mo sì dúpẹ́ lọ́pọ̀lọpọ̀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 TV ojú wa tó lé ojú wa tó kó.